jama irkpekpe iberi ma ŋmareyo ta irise irkpekpe iberi ma yabdanna irgoreyo kpeiterekpe ma albarka damurise goreyo kuna holamisi wiciri aljum'a cini goreyo ka a bara irge ka doman na cere amo baran na tafsirul qur'an ilkarim honun ka barari dobun na suratul a'la kuna ilnorkpekpe iberi ci بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم hennano kulu me foori zurko hurun na koy tere kwema ka amadi matori sari ka irmorani na shaytan lalinte ba sa farmo ga muten na daidai ciyo na daidai mayo bismillah na irkwema nganori dobuyo te mainoya ngaci arrahman peino ka barago mini pe ka go mini su fi so duniya hune ko nane arsilaman na ce feri shakani amala hara sisbi maka pe ko kai yon arsilama yo bon ngofo ngace arrahim peino ka zin kai na sisbi mayo ka pe ko kai yon arsilama yo tiki tiki pe mal da mun kuna il nor pe pe be ri ci sabbih isma rabbikal a'la ni rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam mabara haikan nan norpe kai kan aya nan halitta ka kulan nani ko gummai kai tare pedi mabara haika na magayani domin norpe di a jirma ta keno haifa kulpe bongo alhari a zemiyo in karin na borfa mane a sifayo ka gonna in sugun karin na borfa mane nga kai tare pedi bongo bongo ya ta keno a halittayo mana jirima jirimayo ka na nono kurbongo domin al'arshi nga ya tekeyo haicin ni kurbongo to sadi nga kwe kere kwe du ka bongo dede yani al'arshi mene bongo do kame pe kere kwe di mabara haikan na a geni geni di masinti zambine kuna ka lalle iri pe di abara na bongo fo asin na weche asin na nya asin na babe asin na ko asin na chine haifo na himan nara ana himan na haifo ade barar pe abon ngofo halitta kurpei adono nguri afasika agon na haifa bukata sai dai a barka yayi a kai tare da amma kai tare kai su barfa bukata a so halitta fa bukata halitta kuri agon na bukata denna geyani yambine kuna ka beni ndalle ma ci ka lalliri pe gay mace subhanallah رسول الله صلى الله عليه وآله وسلم ساكا سورة وزمونا الأشي أصحاب اجعلوها في سجودكم نو سجدكنا وشنو زكدم نو سبحان ربي الأعلى كمال نبون كان للناس نيادل بونو كبيني حجي لو يوم baka lallar للكي gayyo دا بكا barano انشي مبيني كنا bara امان لو يوسو haika غنو مبيني كنا fasara na haikan dalle na ci to da mo bai faka in ci mani nan bi ne kuna haika gono ka tontonu nan dalle bon wa haika hunu ba sin ka sutte boron bi ne kuna rufe mo gayyo in dobu dobu yo mo guri pe mene gayyo di kakau a sutte zangaya dere bodde ka bara agono ko kpɛtɛkpɛtɛ foyi tɛ ko fakali nɔrɔpɛ kpe bɛ riga kuru abinɛ agono ko case ka irikpɛ di su gɛyu domin rasulullahi ci sallallahu alaihi wa alihi wa sallam ألا وأنه إن في الجسد مضغة برغا كسوو كربا يكون همس وكفغنو إذا صلحت دا بولي صلح الجسد كله غا كربولي وإذا فسدت دي أسلا فسد الجسد كله غا كرشي كونو غا كرسلا ألا وأنو هنغم بولي وهي القلب همس وكري نانو بيننزي دي بيننزي بولي الفايو دبو كربولي دا سلا دبو كرسلا إرقى مال بيني هنورسي أغنانو أتي رسول الله صلى الله عليه وآله وسلم وثيابك فطهر من تفهنني بيكاتو توما تفسيري بيكو يكون نانشبك ثيابك أي قلبك فطهر من بينهن دمون ولباس التقوى ذلك خير إلي كان همبولي توكو أغاديا بسيو boron ba hini ka kpai kuru faka amma dembine toko di kere ga nde bara borono amma bor kere mo bara zanga eh turi oka nga je kabo shi turi mba binni binni di barono fo hay fosi irpe masu ter silama fo se zanga nam wallazi ahraja almar'a il norbe be be rici norbe kan ya halitta kakulan ko ga mai yo kpeitere kpeedi alladhi khalaqa ŋa ya bara kpei fo kan haikurte fasawa nga duka hay yodi kurpe ide ide yani ana fote den kai ka guna madonna awo den de donna boro mene donna chereno abongo sabu non de donna manga na ci yanga hay de ide yani no nga na hay kurpe teno nga damiyo de ide ide nam walladhi qaddar peitere pedi kan nga na hay kurpe ka de ide yandi nga na hay kurpe te zakaka himama namo ka himama haika haidi bukata kenan na iberi susuban na zari na wucirin na cini na safo haidi bebeni ngano nasara ce dele amene dele date d'expiration safo na babbeni hari samaka anate nagannaka anate nkuru peydigo nasa kanka dere albayol norkwekwe berici ganna ka dere guroma dere yoma dere handoriyo ma dere wenu ma dere handu ma dere sama ma dere anji gurbe dele ya to ba qaddarana to ama dere ba yei banna chene haika bi fal na kware te bon karka dobu peitere pe na haikur peiteno sadi more kan haikayo mbuka te yo shiriya ni kajisin se kammu fahada kan kuna bai fodi ciba ahinika bagana ka kweto anwenega haikal nor kwe kwe be ritena nimba ci kazano amma mar kocin na kaza di sai ma haidi zaka kwe gisi nun fo kan kiba nun kayo bagana ka kwe tonna nin bacin minister no titirti bacin minisi asute de ya sai macho ana minister gisin sai nun amma kan kiba hini kan bagana na ka kwe zumu minister hini fo bagana na sai CP CE ce de sem 1 eh, sem 2 danduwa CP man samma college ni ya kwe ya hari makaci wuro lise ni ya hunin da wuro college da ruka bai tesi non bate en su do situ yano hari makacin duwa doctora mbogore no hanfo mannomi de mete e amani na nku mu faka ko kwe ganyi ni cere fa hadana nun ka kan meni ma yo gonuna meta ta kata anyanze mo bara harafari ko ba hanfo makacin nan no me minister asugbe alba kpemal no bonkani والذي أخرج المرعى إن ربك بيبيرتي والذي أخرج المرعى بيترى بيدي نيا برهيكا أنا تشيو هيوكا هندكو نكولو بيسي كابوغا بونو تشيونا فيجيو هيكا يوم بكاتا بيترى بيا بون هو بوغان نكونا ntollo bukata nkawo bukata nfeji goro bukata ngamma bukata in feri ma bukata subu mo mani mani odi kurpe kan gonnan bukata me aga kanse to tere ko bon ofo kar kana mu hunde kon fo mani o kan ngoyo hay fo no ngoyo bukata hay kan ba hunan na kan bo ma ko ham kurpe pe tere ko abuga hobu ko kanse bai ka taya a ahiman nan ma bota bon wafo da a himan ma wuce tonton ka ta shalfayo a himan ma bota bon wafo ita mal dam wakayun ba bota bon wafo kuna to faja'alahu ghutha'an ahwa kana kanga bara subugani ne ko kwe chene de che do be ni ngano ba huru ko giri kwanci foni sai magari subuka don bare gani no hari fonga ka ko kari che do be ne kamme ka chere abo subuyodi kukurani subukan don ga honne gani jifan bere ka cire za cire jifo a murshi ko sai anka to muso ma an doro to doro mon ban ka ko ga ce su dara me ataya ke tere kwe guda fodi no ya sanukuri ukafala tansa to alfarin wanne kadiya ilnor kwe kwe beri na chine beri beri yote ka cine di kurpe bukata rin kai kala sabunga a cingana hai kurpe halitta ka daidai yani da yamma bai harin na subu zaka ka himan beri zaka ka himan kasu kurpai kai tere kai na shiryan to mar saka na hayuri kurpai tete nga anambongo win naka subuyodi ka chire no nsubu gani tere banna ni su bai kan na nino irpe nufin naya in narkace aya fa kuna khalaqakum min dha'fin thumma ja'ala min ba'di dha'fin quwwatan ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير كتاء آه، آه. نيا نو كربا هل تكا بو ما تريكونا نو دون برانو تري فابل نو دون برانو بو ما يو نو سن نو بو يكو فو كو ما راهن كهي فما يا بو سيبا تو امو فران راهن كهي فتا بو سيبا ان سنتي كو دغان دغا ما ين كهي فتا بو سيبا اسين نيكو فو amma alhamdulillahi nun kar zaka zaka yo gono irke nal no yiko to wabe ga ga bi kar gono ko bi bidin nawo hanu guda vo ni aka ko ha ko vo ya bi janindi mba mandangani na mandarani dana ciya ndene don gon na yiko ka hin ka darin nan bongo to ni ya ye ko gal wasin ze fo ceji mandarani afatal mo so ma gono sen nan kamme ko to ko gum bibirani na ko wangare ten na ton ka ton un fomo so man su hini kan bugu fu mai dari bam bam man zaka bibira na su te ye bo man ye yokora in norko ci yanga te ngabi ne te no hay kan ngadi dama nga be fo gan nan ngate ya nan ngago na te ri yiko aga nan nganal te bari ban ngama baru ngaji siya ko asute aborosi kan bacir pese torpe hay ka hay bu mare no hay ka de banal wasi sabon tasio mana mamo baraya ademo baraya ko baraya alfa sute borfo gono alhamdulillahi ngon na spo kokari spo ngon na kokari su su ban bahin ka baro honne a gono ko dira dira a hin ka awo hin ka te a awo hin zata ko dira alhamdulillah Afama fama gono a zure cho cho te a gono a zurno zure bongoya wallahi kaya gono ko tari kurpe amana lafiya charme gurje kwanna gono ya amma bacin sai ba haji zanin nan mane ki pudi kano kulayo nanu mana lafiya sai ni di masha Allah domin anam hari bon ma ma kane domin ba sa fa kuribo wasu ko bare konno mama mari mayo bon o kane kama jibiri kane kaman bon o ga ham mana lafiya kane amma haji dat desperation kan gishi dat kan gishi mbisa dat richard su bisau wallahi dati kan ban duniya nam keredi su bisa bamba mo sport emete mps yo kal nor pe pe beri da munga kuna ps bai fodi gon na saka abu wa moto guna kadi ya moto aba entretien moto ba ba sa fo mo kulayo nara de manu fa pe mama ni na mécanicien akun ko ma yoje fo moto di kuna ifono de jere na turanji ba be ka kazana san ba kaza baru wa baru han voyan cinga ba fo regle yano bo ko chene chene bamba motodi mo ka bo kurpei moga anoji ko ji baru ko wo ko nam han guda fonde ka motodi baru no da na ci yanol bayo to de ya mbo man na sipo no nambo ngo chachapta wo yonde mo gono top han guda fo malakal moti masallamanga aga na sipo sinti haji de boron na salati sallama ya kabeni sports inte kainin nal nor kwe kwe beri ma sports inte te azkari yomma gorongor do di kante dembe ni man man alqur'ani ku kuzu kaji sim mojine kan man alqur'ani chow den chow ka beni hayo kan gon na yare yor pese ma yara se duniya bukatan na lahar mar kuna dembe ni ma kokar kanam wenu mafeu ka teke minti wecin gubongo matunu ka wara hajin gari ka gon na hajjin na umra bana domun cin kogono jingire kuna a salati jingariyo bannan nabi labari bonga kazanga sallallahu alaihi wa alihi wa sallam haji siporu sintena domin den kusuma na siporte banga dob dob yogon ko siporte den ka to laharan kino oi da don bana ga sipol nan ka kusuma siporte domin kusuma kere hay ka abuka tangano relation nin narke binni domin da ta kere tom ase no sipol da abori wa modamaga ka yara ko kulayo na no kusuma no mana sprio sport wala kar ye tinga irpe pe be mar kurpe ci sportif yo domin ba hay bongo ka ciyo agono sportif yo kuna domin cai fo ganna anna mboro zanka don na asenni mbongo mo mayo mayo kane na hamuri kane Jibilina wato mbongo gabongo ya mo ma kane alfa yo sport rasulullahi sallallahu alaihi wa sallam abongo don bar sportif no bon ka ho ho ho iri ba ma waziyo manan da bi wani kaci sportive san kin se ngan na na na isha cin gasa in cin gasa kana na isha na bata nga chaje he bata yo kan don na bata din ngano e bo nan bana eh andabi na we din cin ko sipolte ne wa seri we me ma na dia ba sari boro cin nini asa boro cin nini nyayo no mba nyaru kun za ko zuran zurani toro ko cheno cheraga zerin gbe temal no bonkani nam to ilnor kwekwe iberi ci sanu qori uka fala tansa ni rasulullahi sallallahu alaihi wa alihi wasallam iri babara haikal na alqur'ani chonse del na chonse mbina su diringa illa safun lagono fasede masha allah haikali kwe ban madiringa ndiringa ngadi innahu ya'lamu jahra بينو كان يا هيكا تكويو بي انه يعلم الجهر بينو كان يا هيكا هن بات باري كا هني كا بورون دل بونغو اغابي وما يخفى نهايكا بورونا هني كا دل بونغو كان دي جاي ابين كنا بيتري كاي غنا بيو سنقرئك فلا تنسى رسول الله صلى الله عليه واله وسلم اما القران كانك تو اكو غسينو اكو غسي ba ka ba choyo no mo nuran na a choyo tayo do hali mochi ya celna ayuha danko da ya sai macase na su kama an cojina marka tutu ko ya kunu ka zanna biya nunka su bada kan ba biya celna to ka ni ko ifona ka choyo ka ne nga bi na dobu na choyo di رسول الله جسكاتو يا صلى الله عليه وآله وسلم هل هل ملك ملك جبريل موبا أن توجو فندمينا ميدان كوكوغانا نقول نركيتش أسأل لا تحرك به لسانك لتعجل به سكون دل يوجاني نال القرآن دي تايو تشوفو كسي من نغسي سابوسي إن علينا جمعه وقرآنا القرآن دي كم مايويا irpe tere ana jisir bongo bongo domun iriyo ya gon ko gazu maninse wa qur'anahu a choyo bongo iriyo ya jisi kalma chonse der chonse ka ben fa idha qara'nahu der chonse ka ben fattabi' qur'ana magana moya si kari chonse iri made akadeide da na kadeide irin hinsa kambiya rasulullah sallallahu alaihi wasallam suratu taha kuna ngal norpecha seba taha ta ha iri pe aga fasara bai nga bai kai fo can da bi ma ayo kuna fono ya amana al alfa al allama ibn al-uthaymin tayyib allah thara wa askanahu al-firdaus al-ala kace taha na baran da bi ma حروف مقطعة حروف نورانية واتو حرف يونو كم برحس كنتي القرآن كنا كل نوركين نان كنت كلا تشرقا كابور فسكا أبو فسربي إن كان دبي ما دبيما بيت ألف لام ميم أن دبيما أنو أو alif lam ra ande bi mano au alif lam mim ra ande bi mano au nun ande bi mano qaf ande bi mano sad ande bi mano ba ngano yakape aruka kachi na ya sin ko ha to sin mim ha mim ha mim ain sin qaf karka na mun na kaf ha ya an sad nkurpe yodi barano ibi yo ka pe tere pe nan kanti kadobu nkuna ba fana can debi ma yasini na baran debi ma toha bongo na bara ma amana alfa kwasa na pare ta zanga ya nga bine bara pu wata barano 100% na alfaji kasu jinde yetiyo bana mm, nane akuru andebi ma sin kuna sallallahu alaihi wasallam كان مركات طه كبين ناتبا ما أنزلنا عليك القرآن لتشقى البيترين القرآن زمان إنسان متابي متابا دنيا كاكوي وهر لا هراو إلنا زمان إنسان وبا أمن لا كرني كهون يوراني إنسان لا هرم مكاكوي كوغونو بونكا نو يكونا أبو مصابون القرآن زمان إنسان أسي kaba ka kai to aya zonfo na we chinita chinta suratu taha kuna ma ta sai la ta'jal bil qur'an ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل ربي زدني علما سجسنا القرآن دي زنا دي تلفون تاني سجنا ما أنا زنا تون سجنا سجسنا تويو أسمى بيفكا القرآن دي كره أكوبيكو آية مرجنتي زنفو na wai cini taci nyongo binar kwe cha se inna alaina jam'ahu alqur'ani di kumma yor kwe tere gana baratules iri ya gun ko zumani de ari ya ba kumma ka ba ka ka kumma ka yore nga hun sura marje sura zonfon na wai cini taci aya marjenta kuna ruka can dita se aya zonfon na wai cini taci asenin di ko a ci ba se kal qur'ani di kur margune sura zonfon na wai cini taci jamar kwe mal no bon kani to de yar ba ton sen su dirnga ba aya fo sede hay kar kay ba suratul baqara kunangal nor kwe kwe beri chase ba ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khairin minha aw mithliha alam ta'lam anna allah ala kulli shay'in qadir ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير كتي دي إرنا آية فتوسو awiri mandiri nga yani aya di choyo eri suga te ya fa kana aya fo ka bisa aya kartu su dino aya kal nandiri nga yandi afanori kana ka bisa yara awa ta ka pepepe irin kana ran mabara chachap to in su kan norpe peiberi agon na ikuri ko den su bai kan nor pe pe beri gonna saman na ganna mallaka domin ne kan bara ceferiyo sai modi yo ka no na di yare yare ba bina na woto marsa hol na mangadi awa cin na ngadi tusu au kaza kaza ngonon nor kwe kwe beri ci saman nagan na mallaka baranga kwe tere meno da na ciyano de no gon na ba kwe fo au tema ko kwe fo da na ciri keno no sinna to de ya il nor kwe ngaya gon nan qur'ani katen nan qur'ani mo kaba tor mo be baka alqur'ani haykan na zumani kute yan ka kaza anki ngaza mefo ngaza no chene chene rasulullah sallallahu alaihi wa alihi wa sallam il nor kwe kwe beri na bara kwe ifoka abeyo za yobu yobongo wa honne beyo ya dere awo kaci bei kweyo hunde na bota de choro di na banna bere ka beni kacin ni babareyo nkonu konu kanci bitinteyo macere ci bei kweyo a ah, mane bongo chova a goro tunisi no jiri kaza na goro misra egypt no ya a goro no jiri gwaran ka hinkashi irbe tambo ame ahanga kajiri kwe abanga da ngado nkano mogu ngata malfa ngakwe egypt no kakwe ko gani ame ahanga wallahi kace egypt kuna nga gani no kwara ku ba fo ya nan afa ba irpe mal khairi bana ba dije bariya bariya ta bakan ngace akowo gani non ka paro de choyo marsanyan nan ba be gonofu ko taman gono ko to gonon ka ko te haina ka paro choyo do haina baral majiri da me aka na hai wallahi ko den na chosin ka da don beite nun kan ngana sentiri ferina ka hani aka non woto tuma gono ka boro kwe gwara wallahi ngan tama to yonon kwe hay fo yonon chikote asake mo so ma egypt egypt chalmo so ma gon na dirofo wallahi mba hini ka kwe ya ka kwe ko kun gono yote ko kun norcheji afo mo bibil ko tasuba tasuba bi tasuba yo kari kari o non woto tuma fo tasuba do na kwe tasuba gbe do ma za mo tasuba tenyi mo ga bana no mo gono fu ko tama gono ko to da ka kamar dal majiro coro ci kaza haramun an medan ko an miyate ko senyo dibi borfo kan su ya sibe mota a gore egypt no jiri waran kan na banna ngamo irpe kwe ebe ri marka o de ya be gbe yo no pe tere pe zani kacin ni jahiliyo marsa hay su be nin su be dana kuna mo fo pe no pe sen dia ka ka ma ne ngodon haifo ta taya abon na hayo an da bici mogun ha mo muse ndere ka darani mo ka ya si beyo zayo barana aman jahai karga tamam ma beyo do ke fa yawo chene chene nor kwe kwe bir bugaza haji mahon ne kadiya zamani ka kunar gono no bo gore no ci fo bey kwe beri fo makani bey kwe ka sidi alfa wa bey wato bibliothèque beberiya bisaya ndiya bongo kuna elsu hadisi dubu marje ya gono bai alqur'ani kusum alqur'ani dalle mo mani mani alqur'ani ni mana bayani mani mani akur gono bordiga abereka cizanga computer boldi mala hara dirote amana almaziri yo ka choyani ba fona manara beran tara be yozobu da na zobu be yozobu sai maka ga chene chene homo somma za hay bongo ka cinna hansin almajiri iri kuna chene fo ya cho chene fo ya cho iri ya yare nal harake ka baran duniya mano nar koto kanna musomma borosi na dama yan goro ka beyo tilafa guna kacho afoy musomma za hayo tutiyo ganga non be ka boro hayo tutiyo zanga nga fon han mena machino san yo ganga na de gon ko ka tutu aman cha bongo gon na beyo ya da chena chena ko ko mo jine ifo ya ka ni jahilansi sadin mo ta maza ga beyo o saka beyo hunan batu me pare jahilansi ya yara ko honne batu me pare mo so so mahuro ngan sinan mazili do haja bagabu makwe gari atila koto ko nazari basin kan bai kai kurbai non na dan sallama da wace fon ga atila koto wa alaikumus salam sheikh tafaddal bismillah don wurin gara ga tila di koto ya nin na ara fa kare na an sai da damnun ka don guna ka tafi ka ta buka jisi haji kwa gono ya dan sallama nga wa alaikum salam shawo bismillah ngara mo fiti yo whatsapp group foga wal majiri kuru anaki jahili fa al majiri ba me no ngara bara portable ga ade na ni ko sammano ana ni ko hangadan no ngari na kere mosu na seni burburi ya kato bolfo mo mon bone ka cinni ko toyo seni te nar be jahilan si ya gonu mo jina ka bara gazure kwa to mar ko su kamar shi sibi to rasulullah sallallahu alaihi wa alihi wa sallam illa ko ko be ri cha se ka na bara haika mbadiringa alqur'ani aya ba fo sede haikan nor ko ko be ri ban madiringa hanu fa gor ko jingaran ngal qur'ani num fo kanase alfaɓe men sen dal qur'ani sumani annabi muhammadun sallllahu alayhi walihi wa sallam ngaga halleno za bine moga aɗa ko kala sabu kuna ngaga cow a dalle bongo ko ga honna mogure kuna aman naya alqur'ani num fo kanase nga sahabayo ci siw bor foy me kam bayini ka hongani nga ndenge annabi de pe kaka anate ngana cenga koto kan sallama ngano abere kaha ubayyu gono jinjire o doman dem sahabi o kuna <laughs> computer na <laughs> ubayyu gono ne ngaci agono ni irkedia ngannabi ca se mbo gono jinjiro amo maga nadiya ka agono ko waharano aba wa hongani na me ŋaci o o ni irikpe asu bai ni nan nor kwe kwe beri mbaka aya kan diri ngadi mbaka ngadi tu suno kakana wo ka bisara awi makana a hanzina fasadan ka me da nin nan nor kwe fa ji kuna ngande bice a a ubayyu innama ana basharun mithlukum ansa kama tansaw hay bongo bara borono zangano borotere cine kuna ayin saka senni abara boro no zangano boro tere senni kuna fefe ka gono henda no binni no yuha ilayya ndi ya tere zuma na aga nto na aga nto endo yo gaba fefe ka gono no na ansa adiringa da kama tansawun zankano ba zobu eh boro bine chere bine balai fono boro de boro baye koro awa baye malaika ba boro boro no albayo temal no bonkani de ya zadan de biya diringa ya leman kurba diringa den diringa suru den pe kaka anate chefo ahinka ahinza ntemma kei sadin china wo ka gona banna kaba mani ka hongani akai maturana sai sadi no kano gono safu sinte waturana sai borfa meza katura na se de safu sinte halla kwe si banna banna in kate borfo cere ka banna banna kabara halla kwe matura na se amma ma me feri tuye ka haifo ci ci me kuna biti awo ma to an gai ase domin ya hon an kwe di te an kace ba se ma biti ba ci an je kan kiti kwe masawa kewa to bine nun foyon kagari, gari na bayono han kurungun cenni mayon bine da ka kwe cindiri nga chifo mbine kwa nse moti hmm homma kwe morai asa nkuru nguru wa halani homma kwe kaji alfafo ya dere ya keba sawa kewa nga kwe kaka na te nga kwe kaka na te nga ka kei kan hanga ye ni ba borfo na honga ni nga na chenga koto nga no ba fo chiseya <laughs> kan sallama kabe nga cha ah hai mon ta ba zangan bar wargoro kan zo makwe bari maso han kurpe den duwa za bakara ya ni ade ko ya mbe ba iri kan tutu manjin halle den de woro binni binni fa kurcho ochi no bakara bashin ka jibini bini kuri abara bakara iri ko masawa ke wa de ya boro diringa to sadi diringa yo di bongo kuna be ko nsenni zakafo zakadi kuna haika ba hin kasenni jama'a sen ngaya achi den dere ngano diringa yo ko tense ngan kai si nadu hongani pe gabe ko sini ma aya kandir ngadi ma densi kama wajina ngana chow tarisi ma densi kama wajina ngana chow mbina so ka be ni ka kabili na ba di sujara, ngana domanti fatiha fatiha chere ya su temma densi fatiha chere ba harfi fosin nan harta mba chere chono daidai doma barazi gono jingar kuna da kam jingar je na jingar je na ayore kai no bonkani hajirin pe ونيسرك لليسرى إلا ربيت دي يجري من تسي صلى الله عليه وآله وسلم ونيسرك لليسرى ما بيفكا إركي تريبا هنا يكور يورانينسي أمان الفاتشي أنت دنيا هنا شين نركي كوتاسي أديني هني هنكور بينور كيبا يوراناسي haifo kari kwe ba ko yarda yon na dari kwe bine ka kandang haifo ka yarda yon na ngan na temo ka ba a yarda na niyo to de ya hiniyo kan ban to ya ni nor kwe yarda ga wani yassiru ka iri babar haika iri na yoyora ni se rasulullahi sallallahu alaihi wa sallam aya wacce ne aka hadithi boy kuna ka annabi gon sallallahu alaihi wa alihi wa sallam borosi dar silama yi kuna da ya ce feri kuna fa sai dai na gwardo ka ka akwai bon owi hantum ka ji sabon da ya nine na akwai amma hantum yo dal janna no akwe akwai amma hantum yo nini don sahaba yo ci ridwanullahi alaihim da ya wahara be ni irin e jasatam iba e agon na ba mai mogun bon ta bani ngan nabci awo haika ka akwai ci sauci kurpai wo ka gannan na te cere pe di gannan na ci sauci bai na roka gabun se bai na ka bara sauci borfo cese bai hen no ka gabun se bai no ya ka bara sauci borfo cese nindi dono annabi na aya o cokocin se fa amma man a'ta wattaqa wa saddaqa bil husna fasanuyassiruhu lil yusra kaci wo kan ŋa kpedi kpe ko bara a'ta ana kamme damaziba kaka ka gomini wattaqa ka hambura nor kpe kpe beri wa saddaqa bilhusna ngana la ilaha illa allahu cimmani nga yara ka cimmani ka buyo banna fu hinka ya gono imma aljanna awi nar nga cimmani na aljanna bana de boron ka baran hambur nor pe pe beri ka gomini ape kere ganna meten ga yota seno nga ci fasanu yasiruhu lil yusra sen ga pe tere ma bara hay kan na hini hiniyo kan ba toyanal janna ga sauci bon ngo bana ni ase albayo den ka dia borgal qur'ani to chini sizari simma be ifaka ripe ana bana na se den ka dia boro kan men hunu ripe ya bana na se den ka dia boro nyan na ba be gana ripe ya bana na se de bor foma suka ci ba ila roka kuna gono ripe ya ho abon awo a ci ban se ko te den tembongo se amanga ba bana ni seno bishart aga na ga kaci boro se ni kuna wo ka gomini ka hamburu pe de ya agomini na hamburu yor pe de pe ahwa bongo abongo ya nan ngari kere sintime ngal nor pe pe bel du ni bana nasi ba men gonal khairi fo kuna al khairi fo diabo cinni fume kar ko ferin se den ka ko gono ilaro kuna ni ilaro fume kan pe ko ke diabo cinniyo ferin se irpe mar ciwo kar morani na ilaro haji mamaci fono haidiya gana kammeno narpe tamfo za bidiyo kasan mase ngadi na mamacin na akpara kuna nga yara kadiya takafo irpe tandi kaca akwai musa bakano kaka za de kan na musa bakadi nga ca sai hew hew haji moso so bordi sin na bani amma kere zengai kurbalal qur'ani de zangai ka ko bara madalla tere ba ni za mai kurbal alqur'ani no tere music na tere doni na afaji na ngan na bol foshin na senni ba sa fal qur'an ngano bi for pe jugu kai dai dai jinjir ko se iri kai yo ngana pe tambo honne a senni senni ko pe ko ka ngana ana hanga bana na mai fo ya chino alqur'ani na hallo ya kojo haji ho ko ene ngana honne hinime agal qur'ani ko to ko to kasungai wato care zengai ina alqur'ani zengai yana ngadi to ngano mpata pafo nga honne care hol kontere gani pe odo no nga honnan pe katoko ka kasungai boro hinkan ko bandon bara mo ko gbe yo kan betena o alqur'an to pe ba don gona moga alqur'ani chopeno gani beo ba don gona moga awilono el be be be mana muri ngani aka hini dai dai kwato wallahi dai boron holla chifo wato hune ka bongon don gono na ya abugun gara ngadi non zakifo denu ba wa nura kadiya ba bai kwe ya ci heu heu kwe ngari bai yo hini diga na bokutu abayo ngan na sudani fo nga video sei an duniya kuna bai kano amma ba ni si a kai yo ko bai yo cina ta wato ko gwazu na mo cire martaban ji kesa sin na bani kesu bai ngasi na bani o amma ka a don gono diro fo kuna no bani duka bani duka kasi shi fo diro di kwan na do a sai ga na boro masu ka ko ti awoy irbe aji sabon o meta ka hunu awo na kari na kari hay ka ci sauci kurfe a gonna wo ka ga nan na ci sauci da ya na mummal janna mana cin sai sauci suka na mummani ne mana cin sai sauci irfe mal janna hin cin sai sauci na'am fadhakkir in nafa'ati dhikra fadhakkir ni rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam mar salama he ne hongani su be mbe diringayo no borobine na diringayo no mogun kari ko turani na jibri in sharti gonu na ce in na fa'ati dhikra da ya wazi ba hamfani da hon ngani di ba hamfani da ya ce da ba ka wazu sai mawo kayo ba ka wazu guna da nan guna ka gari wazi di su ba hamfani anyan zem denge yo ya bisiru matan nabci sallallahu alaihi wa alihi wa sallam man ra'a minkum munkara falyughayyirhu bi yadi fa in lam فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال صلى الله عليه وآله وسلم وكان دي بقى سوبوري ما جنا نكام مدنغو نيكو دنسي نيكو ما دلي دنسي ندلي يكو ما كجيو بين كنا أنسو سوى ينسي ngadi bara imani bogono amaza akam mekwe nabine kuna mwene kwe nkurpe idi mumini yono karpe bankuru wa in kana kamme kwe di kele kwe bara kabisa wo ka gei abine kuna safo no boron gei bine kuna ngano sakan ka guna kagari boro toro mun su bai haino mai domin saka boron ba wazu boron manse saka gun considere no ma wazu boron no hanga agundam yuno an yara kaza ka baiten na agundam yuno amma dai boron su gundam yo ban mon tun waji ke mon jankan guna no mai no saka baro ka kanguna mai no de wasi su hamfani kai ne bamban masanni za su su baru wani makwai beni ta bugun kallo yano auda mun ba ma portable za ko nani nani charcin sen chamun su bengur ko sen nin din ba wazu de wasi su hamfani au mahuro tere saka choro gol koji je kan Allah da mutu pasi non han sense sanon wuro kace innal hamdalillah a ah, a ah. wasi ba amfani din saka hasken zai au kuben zai coro kuma kagwar ko mai furu da ya wuce ta yanga nan ya ba mai si hanci an safunu lau mo jire wanga gon ko kinkim kinkim kudan kudan kundan kundan sadi no ni kai kai kami kuroza innal hamdalillah wazi amfani wazi amfani da yamma wazu sakan kan honne ka wazi di ba hamfani bismillah nga bai kwai fo na fasara kace in de sharti kar pe karpe nindi alqur'ani kare yore yo sen ni kuna nangadi kare ton ton no tonu nori moga choko do alada amma fasara kuna fadhakkir mawazu mahongani nafa'at dhikra hongani kere hamfani no sadi maina hamfani ngal norpe fa inna dhikra tanfa'u al-mu'minin wallahi da yadda jama'a kun mayo ngun dam yowo nsugun dam yowo man sewo nsu man sewo man wazu domin kuna mumini yo gono ka da ndanga ichoro no nganga hamfani di masen ni katam mumini yo gono kuna ka choro gun hamfani ka kan bongo hamfani na duniya la haraka kai kan hayyo man albarkanga sadi den ka da ngai na choro ganga den nan ganga nanganga ngano be kwe boy chiba maboro wazu banka diyaka wazi yo ba hamfani ban diyaka so hamfanin ban wazu den na hamfanin ban o hamfani iba abara ni wazu kwe hamfani mata nabci sallallahu alaihi wa alihi wa sallam wa amrin bil ma'rufi sadaqa wa nahyin anil munkar sadaqa maboro foro nan henno salalada mahongun sai laro salala da da ya den hongun sai laro bangare na hanfani ni kan hongun sai ni hanfani ni hanfani a hural bayo to da ni da wani amana alfa al-sheikh al-allama محمد ابن صالح العثيمين طيب الله ثراه وأسكنه الفردوس الأعلى ناكي با با حالي فبونغو وانوازو وارسلاما وازو كاتشفري وازو ceferi gono ka chere don su bei ka ceferi tere di na bara daidai ngwazi mana mambei ka hunu ceferi tere kuna mbongo mon su bei ka ngwazi ya ci sabu chere hunu ceferi tere kuna arsilama gono ka gono bei laro fa kuna kasu bei ka bara bei ro abena na taba kama macinete de no dangai kasu ga cinete se chere pe macinci hanu fo ka a ah, de kaza su bori no ngalfa su ga wazi te amma da ta baka ma wazi nga barfo nga baka jaji amal fa mane waji kuna na cine kajate han fol na nun fota tabu ne odo mani do na ngano nesi nesi kweyo chide nga patro chi nga mon su be nesi nesi kweyo ntari ton na nsura e faga na ka su ma chine ni a to de ya den den ai kadon kana ayo di cho kan fasara kan para ni jama'a se hari patron cɛ don ma ya nɔr kpɛ dɔ de cɛ ŋun su danka ŋmɛnɛ ne si yo san mari kunna taari kɔnɔ to de ya a ŋmɛnɛ liba kpaasi ci de ya wangwazu su ka taba ka dɔn na waazi awo na be yen wɔ be nar kente mo gun wazu alfa yo ba jingar guwo senni no su dɔn na ka ɔ ɔ nka bɔr kuru jingar ma jingal di senni tense ma jiri ma ci banse ka wɔ ka su tɛ den de ci banse bɔrfɔ kɔnɔ cɛ don su be yen nchiyo dino chere benna de ya mbongo hamfani nga borfo chere gonun kuna ka aba hamfani nun ka ga faji me winari ndu kadobu irbe tamfo ya nani katunu kaduwa ngene kipu kan shirya ni kacin se ngoyo ganna kuna nun kayo na we kuriyo fuyo feri nindi no nga ba ngoyo makori ka kwe wazu nga manan mazuri kuna facha eh alfa ba kwe na ngaji dirbe ba kwe wa bai wai kuriyo di kuna rufe mene egonu nga setan mene egonu marsa da yari dangai chorobo dan yono ka me ha yobara daidai sadi la haram baka gon na hujjal bongo den su gon na hujja ngon na hujjal bongo nka pe chiri pe salfayo na chiri se watunuri pe chin se den pe nko nkal no koko koko meyo no macha <laughs> erika no fo no fo na oyo fo na gbe fo na gbe yo n'obeka ahịa ọsọ ugbo ori ekpe jar kwa nkwa afọ ema chikwa arị ụgba nwafe na enwere ọnọ waji dọba ọ iri ụka kwa gwuli macha nwa o agbọrọ macha ahụ ka beni na ekpe dị mme ọta bụ ndị ya macha ahụ mana asara n'ụfọ emasị ni bọrọ gama bani de ya ba don ngoro ko teno za da wajiri hene azullugi wallahi alfadi ngoro ko ga ganan na video no directement amma jina no afoyo sedaka ngoyo nan ngoyo ma yara ka gbeyo te beni za we kuri kuna na wo kayo nkate kuna to den don gore funi boro ngoyo don bogo na kwano ko diyo ka da bo don bara denja foro dal fayo su kare ka ka kirse amman nan gari ka cinse ngar kai ngoyo hunu setan ngoyo choro bam bam maten se mete nsu fiti setan kamme irda masuna setan maboron lakati hawai tati meten cerma ce amane a Sheikh abdul kudus jara irpe magenna hunde a bayani konna macino kaci de tan na boron lakati koto wato setan macin se hawai mabara wendiya halitta ka banta setan mere hawai tere kanne a sirpe kwebe ba mai setan dora ka kote wallahi sirpe torpe kwebe malta setan kanne to marsa den wazu ka be ni haji boroze mina hinkano wo ka diri gogono wo ka bine hin saka senna mo me nga ngabo ngo gono rupe aba para ni kaci sayadhakaru man yakhsha wo ka cere diri goyo na nor pe pe be mana daba chifono ngwazi di hurase wallahi boro gono ka abine don ko gu wazi fo gono kanga kariya ama bine nze duru nar kan kan waji guda guda di ngano bo foce bo ce ba narpe kana yan su banga waji na waji senno senno yo eh neno tun han kurpe yirpe te ana e mete aljanna do yo di sino ba hay kana e don ba ba yo di choro waji na to waji bo la kar karan non bine ya koguya wa yatajannabuha al ashqa kati bo ngo futu pe chere waji di no chere bo moruna azayo haran to borba ce ba narkpar fa hainan jingire kayo nan girete man aci fata fata nci ma case ngoro bo case sew na gan ne hay njingire ba nga ce wala sin kan nuran nani fere nga jo hay gay kan jingire kayo nan mutu ko sen nani no demo mo banani eh erikpe ta mfo jan kacha ase nga eta aburu kɔsi nɔ kati erikpe ta fɔla wutuba kayo la nkati sen naani nɔ nga eta aburu kɔsi nɔ tɔ bi abɔngɔ go erikpe ta ndi bɔ go cɛ bɛ kɔrɔ ko bu na hali nga ko ɔ wala se n sen naani nɔ n dema ba naani larikpe ba naani domu n ye o sen ni kɛ kazuru subhanallah ɛ eh, erikpe marika to ŋaadu kabiti ifori seni ŋa seni, kana cirkpen nadiya yaci to sadi ifo dir baka banani ri kwe cendi sadi den tuna banani o meteri tedo selma marimari selma a polisi selma tusuji den na tusuji mbadiri gon nan nor kwe mana taba so dir gon nani selma ci haika kwe tere kwe cidi haika di ya jirman tedi cidi ma cin seya na bayo ma bonkani te de ngano it kwe ci sayadhakaru ma yaksha wo ka kere dirgo na nor ko mena da bani ci fo se wazid ma hurase amma ban wazu wa yatajannabuha al ashqa wa karba suga ben na bonkani ka ba wahara duniya no la haraka ko dobu wahara ka bisan duniya mena o gani se kere ma bongo morani na wazidi irbe masu terce to zadi maina ilnar kwace alladhi yasla an-nar al-kubra ngano wo ka ka huro nine beri kuna wama ma karpe na lahara nine nofa kace nine beri ngana nabci sallallahu alaihi wa alihi wa sallam zanka ka sahihul bukhari na muslim kuna eh, demba kuna abu daud bongo abar haikana fajiri te zangaya ma adu kabar haikana fajiri terse abdullah ibn amr bin al-as radiyallahu anhuma abdullah ibn amr irpe tan hin kan ka irpe ma yardan Allah ibn al-as ahama ahama no abdullahi wo ana faji tarise nga abu hurairah bon bara hay kana faji guda guda dita irise ka rasulullahi ci sallallahu alaihi wa alihi wa sallam والذي نفسي بيده لا تدخلوا الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا افلا أد... لا انت حديثك اچيجنا او او كما سوى كيوا حديثك اچيجكنا rasulullahi ji sallallahu alaihi wasallam ngazen na kai kan hunde guna kamme aba wa bai fa ka no nan duniya ni ne kano gono ko dam ko bukata o la haram ne moji ne gusamu iye gusamu weye kuna fona gusamu weye kuna mena fona ngano sahabi kuna faci ba iri zen nal nor pe ka nan don ton nadiya tere babi nan duniya mene ono mba pe boro tonu na abine don tolla kabisa ha alvar pe mal barka da muhun diga eh ka kukurani ka, ka boro ye ti doro duniya mene wallahi an duniya ne kan na degrade tonton ka tonton ka karani tapeto ame ame a kurbaydi lahara ŋmene moojine weyye kuna ŋmene a fona kemarci walbayo wallahi nine o haji a cimmani nanze ka tonci ba ya maliku ministre de jahannama ministre ka kulayo na jahannama mano malik liyaqdi alaina rabbuk nnor kpekpe beeri amari wi ngano maliki cin sai ba innakum makithuna kano de gona kuna ya yano bo gonu no su gabu aya ba kuna ngal dor kwe kwe berci wa yatihi al min kulli makan wa ma huwa bimayyit buyo mo kase na gota kurpai ba mani kan mena bo buyo honne abina su gabu nduka buyowi nga buyobu eh marsa ka buyobu nga nduko ba mabu mbu <laughs> nzuga bu to marsa nga nal nor pepe beri ci la yamutu fiha amo buyo mana alama honne asuga abu domin da abu a honne kuna ngama hunan zebu <laughs> to hunan zebu si wala yahya abina huno di na bara huno foka agon ko mayu kana kuna ngano irki na kuna irkinki duniya na iri toki la haradu kasu tupeyo wato faran nan duniya duniya mari amadan yayi kaci to de no babuno to helde ba surun nawo domin su bai fa gurmo gine to jahannama nze buyo dino cere mun bo bambu asudu abuyodi tongo hunoyo ka kuna gonodi hunoyodi bogona bara hunoyo albayol kuna mai ababawo to amma nga boro ka ciba wallahi hayo ka kuna gono gono gono ko casu boridi ndema banani se ndema banani ndema surul dem atema bori alfayo boromo gono haika ga kar silama tere kuna cha se heyi haiwo nan kar silama terewo an ta wuce wun sen na na game na man gbono nindi da abun ma ton hai ga ci ne fasara na hmm, su sen na na se man san goro koci hey aboro nun kam eh, eh, albayo boro mo kai yo hini bin ni bin titan fa hollo kute kuka nan goro koci hey hey sana bar ba foro su saraga mata sai moso moso haramu o sen ni ko da dira dira na to sin na kuli marga har pe pe bel masawa kewa sheikh nuruddin irbe magana hunde amar kware ka ta kuna ngana ci a a ino e tun wacha wazi senni a senni a wazi sen ne to tonni nga jama ci awo nga ci bi fo no kwe ba no kariyo no nga na no ko su tonni kaba lọta agbogbonu no dia ka bi fon na no no tonni no zugwe no ya raka kwe no eh de ya de hai wazi no cha se na na to n'i na no tika ha yo se na kana sasa wani fo kati boroma forto weidam watan forto weiji cha kakana tonni fo kadama bi ni bi ni ka kunkuni kan non na ban mani gano de ban na gano nga e pe bere jibo Ndom bamma soguno kamɓere ti ngangari, ganngari folto wey noon kunkuni na tonni kan koosu nden sati fo sa noon tiɓa fanan ni ɓogon hooreya tonni non nannoya ya, fodɗo wey we, koye ma sawa kewa cheikh nouroudine eɗi kweɗena ɓol foyo noon eɗi kwe kweɓeɗi ma genna hunde eɗi kwe ma carma saka ka gono ko ɓoro ka kuɓe kuna aɗa kwe kweɓeɗi ma temako aɓen nacca foronku ngonoya tutuma amaka amana kuna hikima tutume cin kogono na ya na murikin ba irmo ga hikima yidi tayani ga waduwa ka yara ko ga no hanga no du niyo <laughs> nam qad aflaha man tazakka il nar be be be ri ci qad aflaha man tazakka man tazakka wa kana bongo geni ana bine geni ka wace teori se ka kuna kana muri ke ciya fodu gordo man tazakka wo kana gunde kwalli ka bine kuna ka hansine bakasine damu nga bakasendi du goddo man tazakka wo kana kobiri tere ka bine kanan kamme tamyo du goddo abine kuna haji man tazakka wo kana funtu bakasine ka bine kuna kanan funtu dabuyo du wa gordo abine kuna wo kana konu konu teo ka abine kuna kanam daidai gane duwa gordo abine kuna qad aflaha lalle a cikan ngako yadi mai kare haji sadi morai ngamman alfafa sara zai gaci qad aflaha man tazakka wo kanan debi sunna koto kabidiyatam qad aflaha a mai kare deya irkan mene gonu ngana ma chafo ka wace te akwai teresa furu kanmu andebi ŋmene gonu ŋa no ma bide a furu ka sunna koto sadi ŋan sine boro ŋmene gonu ndiya gunde kwanni ŋan sine haci kwannon bamma hura dom gunde kwanni cere baboron gunde kwannu narpe ifon baka terpe se ngunde ma kwannu nan de muhammadu sallallahu alaihi wasallam ifon baka ta se tori konu konu ŋmene gunde kwanni nindi cel non ba hini ka saro fote ka hini ka di kosu kammu ka hansune bakasine koto ken ken kad aflaha amai pare to maldamun kuna to marsanga man alfa foyo kuna foyo ngoyo mbara haika na kad aflaha man tazakka na fajin nungumani kaci man tazakka wo ka jingar cene hene ahaniyata maka zakatul fitr ka ka kweno kad aflaha amai pare annabtu sallallahu alaihi wa alihi wa sallam wo kana zakatul fitr no za na pe idi jina kere pe ana zakatul fitr no ama wo ka idi jingari o banana na mene no salayo kuna mena fona te ama nji zakatul fitr agoro wo kan ngana du ka sin nani ba sa fa ka du abdullahi ibn ibn mas'ud no ya kaci ba sa fa pe ka du anno domun abara no haci me yo mene talaka yo mene annonce temal no bonkani nam wa dhakara isma rabbihi fa salla nanga kedi bara haika a hongo anor kwe kwe beri ma che yoga nindi be kwe foyona basara dhakara isma rabbi ngano saka kwe idi jingar chene hene da goro ko ci ba allahu akbar allahu akbar la ilaha illa allah والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم تسليما كثيرا هاي كايو cici wa kuru ana tabbata zan dabi do ka سوداري أو sahabayo na tete da limani mani in na boro bongo za al imam shafi'i imam malik nan taka taka mai bongo in senni senna bongo ka zaka kan da hin kata da ban no zikiri allah akbar ya da baba ka bisa hai kayon ba tonton kurbai da bor fa masu ka ka hansu na ci bidiyance kan ci wa sallallahu alaihi wa sallam bo ma ngaji na tabbata bidiyan tangal no